ẹ káàbọ̀ padà ẹ̀yin ara lé láti agbo amúlùdún níbi tí èmi àti àfọlásayọ̀ tá a ti lọ gbé bọ́dì tá a lọ gbé sóòlù wa ní ilé agbára ń bí mo lérò pé ẹ̀yin náà ẹ ti fẹsẹ̀ rajo nínú ilé ń bẹ̀ torí gbogbo ìgbàlè mi máa ń sọ lóòrèkóòrè pé ijó jíjó ara eré ìdárayá ni tó sì yẹ kí a máa ṣe látìgbàdégbà inú wọn mọ̀ dùn ni inú ò ní dùn wá láṣẹ Èdùmàrè ní báyìí abala tí a kán lù ní àfihàn àkásẹ̀ ètò ńlẹ̀ tí a pè ní abala bó ṣe ń lọ níbi tí àlejò wa yóò ti máa darapọ̀ mọ́ wa nílé agbára wa àlejò wa ti darapọ̀ mọ́ wa lẹ́nìí ìjẹ́ta làlejò wa àti pé kí ni kókó tá a mọ̀ pẹ̀kẹ́lù àlejò wa ni ọ̀gbẹ́ni Ridwan tí gbogbo èèyàn mọ̀ pé ní sẹ́nitọ́ AAR láti ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́ọ̀ ni wọ́n ti wá kókó tí a mọ̀ pẹ̀kẹ́lù ni lílòkulò oògùn olóró lálàfo àti láàrin orílẹ̀-èdè wa àti àwọn ọ̀dọ́ wa àlejò wa lórí ètò lẹ́nìí ẹ bá kí àwọn aráalé kẹ́ ẹ dárúkọ yín. ẹ kú ojúmọ́ o. Aku kú àsìkò yìí a kú tuntun yẹ́ ẹ̀ tó wà ní ìgboro báyìí ni adégòkè adébáyọ̀ gìdìbáyọ̀lá tí àwọn ọ̀pọ̀ èèyàn wọn ń pè ní àrídọ̀ wọn tí wọ́n ń pè ní sẹ́nitọ́ aar. ẹ káàbọ̀ sórí ètò àlejò wa. yes ma. inú wa dùn láti jẹ́ pé bá a ṣe pè yín ni ẹ dá wa lóhùn tí ẹ sì fẹ́ la àwọn aráalé lọ́yẹ̀ lórí kókó tájọmọ̀ pẹ̀kẹ́lù fún tèmi ẹ wá jẹ́ kí a ti apá ọ̀dọ̀ obìnrin bẹ̀rẹ̀ kó bẹ̀rẹ̀ lórí kókó tèní àwọn ìbéèrè wa tí wọ́n ní fún wa ní àtọ̀dọ̀ wọn tẹ́wọ̀n pé obìnrin náà ni wọ́n máa sọ pé ladies first èmi sì gbà fún lórí ètò torí. yóò di pé ladies first náà ni ṣùgbọ́n gbà tó bá dọ̀rọ̀ owó kò ní di pé ladies first irú ilé náà ló di pé ladies first. ẹ ti gbé mi mú ṣiṣẹ́ owó nígbà máa fún ọ lówó ìlú mọ́ sọ pé ìwọ lọ́ọ́ máa náwó ẹ jọ̀ọ́ jàre àlejò wa ẹ ká má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ hmm. wọ́n ní wípé ká ti ibi pẹlẹbẹ kí a ti mú ọ̀lẹ̀ jẹ hmm. orílẹ̀-èdè nàìjíríà òun ni gbogbo wa wà gbogbo àná la sì mọ bí ó ṣe ń lọ káàkiri lórílẹ̀-èdè nàìjíríà wọ́n ní tójò bá ń rọ̀ afọ́jú gan yóò mọ́ lára kò dìgbà tó o bá lajú kó tó di wípé ẹ ó mọ̀ pé òjò ń rọ̀ àbí kó tó di wípé afẹ́fẹ́ ń fẹ́ ibi tí àwa bá dé ní orílẹ̀-èdè nàìjíríà a mọ̀ pé oríṣiríṣi rúkèrúdò oríṣiríṣi rògbòdìyàn òun ni ó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà àti wípé ìlú gángan ní ilé ayé ó lè kọ́ wájú sálejò wa kó kọ́yìn sí àwa hmm. ohun mo ti wá fẹ́ ti ọ̀dọ̀ àlejò wa bẹ̀rẹ̀ ìbéèrè tí mo kọ́kọ́ fẹ́ tì sí àlejò wa ni wípé ní ọ̀dọ̀ tiyín àlejò wa bó lórílẹ̀‐èdè nàìjíríà ṣe rí lọ́dọ̀ tiyín Ah. <laughs> àkọ́kọ́ rá ká kọ́kọ́ dúpẹ́ fún ọba elédùà tí ó dá ẹ̀mí gbogbo wá sí di àkókò yìí ní ọ̀dọ̀ tiwa ń bì náà gbọ́dọ̀ jẹ́ pé akẹ́kẹ́ tí ń fẹ́ lẹ́kọ̀ọ́ náà ní fẹ́ ní ìpínlẹ̀ ètò tí àwa náà wà bì àmọ́ dúpẹ́ ẹ̀mí ìdúpẹ́ àlàáfíà rẹ̀ jẹ́ pé ó ṣe apá kan jà wọ́n àmọ́ dúpẹ́ pé mm. tí a bá ṣe àpá ẹ̀mí kan nísìn mm-hmm. alára àti ara máa ti ìbámu. Um, um, uh, ẹ ṣeun ṣeun àlejò wa kò sí wàhálà nígbà tí àlejò wa ti fi ọpẹ́ wọlé tó sì jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ gbà àti lóòrèkóòrè gan ní gbogbo ìṣẹ́jú nílé agbára ń bí ọpẹ́ làwọn náà máa ń dúfẹ́ lẹ́dùnmáre ọba tó jẹ́ kí orí bó ṣe rí tó sì tó fi àánú ẹ̀ dá wa sí ọ̀pọ̀ èèyàn ló ti lọ ọ̀pọ̀ èèyàn ni àjọ bẹ̀rẹ̀ ọ̀pọ̀ èèyàn ni ó jẹ́ pé àwọn náà fẹ́ rí bá a ṣe rí ṣùgbọ́n ọpẹ́ àti àánú làwọn arígbà lọ́dọ̀ Elédùmarè ẹ wá jẹ́ kí a lọ sórí ìbéèrè tèní nípa àkókò tèní gangan ìjẹ́ kí la lè pè ní ìlòkulò oògùn olóró àti pé kí lóògùn olóró gan kó mọ̀ pé paracetamol àbí fẹ́síkì oògùn olóró ni ẹ là wá lóye kí la lè pè lóògùn olóró. Mm, ẹ ṣe wa tọkùn ní tí a lè pè ní oògùn olóró òun ni tí ọmọ ènìyàn gbèsè tí ẹnu àbí tí a fi sí ibi sí àgọ́ ara wa tí ó wá pé kàkà tó yẹ kó mú ìwòsàn wa ìlera ni ó mú wá fún ẹ̀dá ọmọ ènìyàn ìyẹn ni à ń pè ní oògùn olóró torí bàbá rà á kò sẹ́ni tí ó gbọ́ oró òògùn kódà oró lásán èèyàn ti mọ̀ pé lábẹ́ ìṣẹ̀lẹ̀ ní àwùjọ nìyẹn pé ìlòkulò. ẹ ẹ ńgbà tẹ wá ń dárúkọ oògùn olóró torí tá a bá gbọ́ àdó olóró a mọ̀ hmm, hmm. pé tí ò dáa tí ó bù gbàmù ṣé bàdó olóró bú gbáàmù náà lóògùn olóró náà ṣe é bú gbáàmù ni. ẹ mọ̀ pé àdùn olóró tó bá bú gbáàmù tí ojú ò rí mu ṣùgbọ́n oògùn olóró tó bá ṣẹlẹ̀ inú ara ni ti máa ń ṣẹlẹ̀ tó bá yìí ti wá ṣẹlẹ̀ ìgbà tó ń tàn bá bẹ̀rẹ̀ sí ṣe àwọn. inú ara ló ti ń da wa ló ti ń da àlàáfíà láàmú. olóró tí òun bá wà nínú ara tí a bá rẹni tó sì lò àbí tó lo ohun tí ò yẹ kó lò hmm. yóò yóò ní ìdààmú ara ò ní ní ìsinmi. Hmm. Hmm. gẹ́gẹ́ bí nǹkan tẹ́ wá ṣe ẹ̀sọ́ tó ní ìsìn ẹni tá a bá rí ẹni tó ṣì í lò ṣé èèyàn máa ń ṣe oògùn lò tá a pè lóògùn olóró àbí àárín ìwọ̀n òye mi dáadáa. èèyàn máa ń ṣì lò ẹ mọ̀ hmm. pé bí omi ṣe jẹ́ ṣe dáa tó lágbára ní bá mú àmú àkúrò ó lálẹ́ sí i bí a bá sì rí ẹni tí ó sí ilé ìwòsàn tí wọ́n sì sọ pé ó fi ṣe ìtọ́jú àìsàn tí pé méjì ni olówó. tó wá lọ da mẹ́rin jẹ àbí mẹ́fà. ó pé yóò dá wàhálà lẹ̀ sí àgọ́ ara bẹ́ẹ̀ náà sì ni tí ó bá lọ pé ní tí òyò gbé gbogbo àṣẹ mọ́ kan tí ó máa pè gbogbo dúró lọ́gbọ́n pé ọkọ lọ gbé gbé tí ò gbé nǹkan tí a. Ah, yóò tàkìtì ẹ àlejò wa ẹ fún nǹkan tí ẹ wá ẹ wá sọ ń sìn ẹ tó bá yé mi yékéyéké ní tó túmọ̀ sí wípé tí wọ́n bá fún wa lógùn lé pé láàárọ̀ lo méjì lọ́sàn-án lo méjì lálẹ́ lo hmm. méjì tẹ́mi wá rò ó wípé ah mo sì ti gbàgbé iye tán ní í lò àbí bí ṣe ń ṣe mí sí bí n bá lo bíyá bíi mẹ́fà láàárọ̀ mẹ́fà lọ́sàn-án mẹ́fà lálẹ́ ara mi ó tètè yá ìyún mm. náà a lè túmọ̀ rẹ̀ sí lílo oògùn olóró àti wípé bóyá àwọn tó jẹ́ wípé wọ́n kàn fẹ́ lo ẹgbẹ́ lómi tó ní wípé tóun bá ti lo oògùn yìí òun mọ̀ ń ro òun mọ̀ ń reason òun mọ̀ ń ronú mm, àbí gbà àwọn gbogbo ìṣòro tó tiẹ̀ ń lọ nílé ayé kò tiẹ̀ bóun mọ́ torí òun mm. ti wà ní ibòmíì mm. ìtọ́ túmọ̀ sí pé méjèèjì náà oògùn olóró ni torí mi lérò pé bóyá àwọn oògùn kan wà tó ti jẹ́ pé àwọn oògùn eléyìí oògùn olóró ni. Eh, ní oògùn tí ẹ ń sọ àṣìlò nìyẹn. a lè sọ pé oògùn olóró nìyẹn a lè pè yín lóògùn ló a sì. Mhm. a sì lóògùn. a sì lóògùn nìyẹn ṣùgbọ́n oògùn tó wá ṣe orí láwà àyè gbà mí bí a méjì láti jẹ́ kí n wà ní owó ti ní ẹ̀bùn ṣé mo lè fi méjì. Alejo wa kó sì ẹ̀ tó di pé màá dárúkọ àwọn oògùn ẹ̀ ti apá bí òṣèlú mọ̀ pé àwọn iléeṣẹ́ tó ń ṣe oògùn jáde náà wọn ò sanwó fún iléeṣẹ́ tèmi ń ba ṣiṣẹ́ bí mm-hmm. pàtó mọ̀ àbí mm-hmm. dárúkọ wọn lórí ètò mm-hmm. ẹ jẹ́ ká wò láì dárúkọ wọn a lè sọ pé oògùn olóró bí olùkù mi lórí ètò ṣe bẹ̀rẹ̀ a lè sọ pé oògùn olóró àmọ́ ẹ mọ̀ pé àdó olóró àmọ́ búgbàmù ẹ sì sọ ó dá lágọ̀ọ́ ara ṣùgbọ́n àṣìlò ẹ̀ ló fà á tó fi ń búgbàmù nú ara. ìbéèrè rẹ ń wọ. tẹ́wọ̀n hmm. pé lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ò ní tó ń bá ti mu àwọn koríko kan tó ń pè ní gbó pé àlàáfíà òde tágbàrà òun ní tí mo fi ọsàn ló ṣe é sọ tán sọ pé wà mẹ́dísínà. wọ́n ló wà mẹ́dísínà wọ́n á ní ó wúlò fágbọ̀n ara ǹjẹ́ a rí oògùn olóró tó wúlò fágbọ̀n ara. ẹ ẹ mọ̀ pé ní abala ètò ìlera hmm. àwọn tó jẹ́ wọ́n ṣe sílẹ̀ wọ́n mọ̀ ju àwa lọ. bẹ́ẹ̀ni. ní ọ̀pọ̀ àṣetì tó àwa tó ń bá ṣe wọ́n ṣe ní kùn ṣe àlàáfíà ara ó hmm. gbé láti yọ̀ ọ́ ṣe ní àpò pàǹtí kódà pípé gbé tó bá ti di para kalẹ̀ lẹ́yìn léraléra yóò padà mọ bí nǹkan tó yẹ kó bí náà tó ní agbala agbala ti bẹ̀ yẹn ẹ̀ ṣe mọ̀ pé múnà mi sọ pé àpọ̀jù nǹkan wàhálà ni wọ́n dálẹ̀ àpọ̀jù nǹkan wàhálà ni wọ́n dálẹ̀ lórí balẹ̀ hmm. a ní ìfarabalẹ̀ tá a bá ti lè rí pé kínní yìí àǹfààní kan lè wá ọ̀nà tó sì túmọ̀ sí pé yorùbá sì ní pọ̀gbọ́ ọ̀lù tó wà ní ètò ìlera tí ó bára fún ọmọ tí ò ní ní ilẹ̀ túmọ̀ sí pé kàmí làkàlà lọ fọ́ ara wa ẹ wá jẹ́ kí èmi tó ń tàpá bí wọlé àkórí wa tèmi ó pín sí méjì lóde òyìnbó wọ́n ní mm-hmm. drug àti abuse mm-hmm. oògùn àti ìlòkulò ẹ̀ ẹ jẹ́ ká fọ́ sí wẹ́wẹ́ kí la lè pè lóògùn gan báwo la sì lè túmọ̀ ìlòkulò. mo ní nǹkan ah. tí ó ṣe wípé ní máa ń ṣe àtúnṣe hello. <clears throat> hello ṣe. à ń gbọ́ yín àwa pẹ̀lú yín o. okay. ní bó ṣe yé mi mọ́ oògùn ní a máa ń lò láti ìwòsàn fún gẹ́gẹ́ báyìí náà ṣe jókòó síbẹ̀ ní ìṣẹ̀báyìí ó kú fún àǹfààní ọmọ ènìyàn fún àlọ́ ní àjọ ń ṣe ní tí ò yí ẹlòmínà ó gbọ́ kì í ṣe pé àbí ẹni tó bá sí gbẹ́rẹ́ ẹni tó bá ẹni tá à ń ṣe iná ìdánilẹ́kọ̀ọ́ là ń ṣe ó ké kí wa báwọn àwọn ọmọdé báwọn àlọ́ tẹ́mọ̀ pé pẹ́lú àwọn pẹ̀tẹ́ bá kọ́ wa báyìí ó ké kí ní ìṣó kó ṣe rí lélẹ̀ a lọ sí pátá class àwọn ọmọdé ńlá nínú psychology ọmọ pé máa pè ní individual depression wọ́n sì pé tí èdè gbà kí n tó bá sí ó lè jù lára bá a ṣe sọ pé tù wà ní ilé ẹ̀ka ìfọ́n kí n fò mí gbé ọ̀gbọ́n mi ẹlòmíì tí ìpínlẹ̀ àkókò ẹ̀ka tí mo sọ yìí tó hmm. ní bí ètò ìdíje àlàyé àti ọmọ pé nínú ìlú wọn akẹ́kọ̀ọ́ ń gbéra pé ìjọwọ́ èyí làgbọ́ yìí pé ọ̀dọ̀ agbájá aṣòfin tó àbí àwọn tó wà ní ìlú tí wọ́n gbógun ti tí wọ́n sọ pé ẹ náà já mọ́ nǹkan báyìí ẹ agbọ́nú táwọn akẹ́kọ̀ọ́ lé lórí rẹ̀ aláàrin ti wá pọ̀ tó lẹ́yìn gbẹdọ̀ àwọn ọmọ kan tí a máa ń pè é nígbà tí mo sọ yé tá a bá sì lọ ilé ìwòsàn. à ń gbọ́ yé. so tá a bá lọ ilé ìwòsàn láì pẹ́ ló yóò yẹ gbẹgbẹdẹ nípa tí o tí ì ju ọmọ kan lọ. àlejò wa ó ní nǹkan kan tèmi tó wá fẹ́ béèrè torí ó máa ń ṣeni láàánú pé ńgbà míì wọ́n máa ń sọ wípé àwọn tí wọ́n ń ṣe òfin hmm. tí wọ́n mọ òfin hmm. àwọn náà tún ń rú òfin. àwọn amòfin àwọn olófin. ó ṣeni láàánú torí mo ní àǹfààní láti bá èèyàn kan pàdé tó jẹ́ dókítà àwọn dókítà tí mo ń ṣiṣẹ́ abẹ. Hmm. tó wá jẹ́ wípé àwọn dókítà alamọ̀tọ́ pé wọ́n máa ń sọ fún wa pé ẹ má mọtí o ẹ má fa sìgá o wọ́n ti kọ́ sára pálí ẹ̀ wípé ẹni tó bá fa sìgá o ó ṣeé ṣe kó tètè kú o smokers are liable to die young o àwọn náà máa gbà wá ní ìmọ̀ràn eléyìí ló yẹ ká jẹ tọ̀hún ló yẹ ká mu ṣùgbọ́n wá ṣe ni láàánú wípé dókítà yìí fúnra rẹ̀ ọjọ́ tó fẹ́ wá ṣe iṣẹ́ abẹ hmm. nígbà tí ń sùn mọ́ dókítà ẹnu dókítà ń gbá ni fún ògógóró tó hmm. ti mu ọtí tó sì ti fa sìgá ẹ jọ̀ọ́ kí la fẹ́ sọ ilé ìsìn máa wá sọ wípé bóyá ó ní òdiwọ̀n ọtí tó da fára àbó ní òdiwọ̀n sìgá èyí tí ó da fára torí ara ilé náà ìlòkulò òun èmi kà sí. bẹ́ẹ̀ni sọ̀rọ̀ pé sọ́tò yẹn wọ́n tó bí aláti ń sọ àwa náà gbà tá a dáyé agbọ́njúbà ni tàbí ṣe ń sọ iná ní ìsúnṣe ilẹ̀ náà nínú ẹ̀kọ́ kan tá a kọ́ nínú àwọn tó wọn ní ó ṣe wá lẹ́mọ̀ nígbà tó pé onímọ̀ ti ń ṣe bí aláìní mm. ẹlẹ́ẹ̀kejì tó wá burúkú jù ní ẹni tí ó mọ̀ tí wọ́n ti lórí àwọn àti àwọn àbí ọdún ní ọdún ìgbòho yẹ kí àjọ yìí ayọ̀ gbájọ ó lé ojú okùn ìṣègùn bíà sọ fún mi a sì sọ pé ẹni tó bá tó fẹ́ tó ní tó lè dá ọ̀nà ọmọ òkú tó kú ṣe bẹ́ẹ̀ ọkọ náà olóògùn jẹ ojoojú ṣe sí òní gbẹgbẹ tó bá ti ń bọ̀ àkọ́dà tí wọ́n jọ jẹ́ akẹgbẹ́ wọn jọ jẹ́ yẹn ṣe ń padà nínú kódà kó wà ní ìpìlẹ̀ tó ní mọ́nà tó bá ṣe àwọn ìṣesí kan pọ̀ tó ṣe pé ọ̀rẹ́ wa ti ti gbé kínní bẹ́ẹ̀ ní ìwé burúkú jáde. ẹ ẹ wá jẹ́ kí a tún wò báyìí. ìfàsẹ́yìn lè fà ó. yàtọ̀ sí pé bẹ́ẹ̀ ṣe sọ pé ó máa ń kó àbùkù bá àwọn tí wọ́n bá ti ń gbé oògùn olóró àbí egbògi olóró ló yẹ kí mi tún béèrè ṣe Eh, kò fẹ́ẹ̀ sí ti ń jẹ́ àwọn oògùn tí à ń gbórúkọ ẹ̀ nísìn mm. àwọn àgbo bà mm. àgbo pọ́njúpọ́ntọ̀ mm. oríṣiríṣi la máa ń gbọ́ ṣùgbọ́n láyé òde òní àwọn àgbo iná àwọn tí wọ́n ń ṣe tí wọ́n ń pe àwọn ní herbal medicinal àwọn náà ti ń fi òdu wọn sí ǹjẹ́ àwọn egbòogi tí a pò pọ̀ tí kò ń ṣe pé a ti parí iṣẹ́ lórí ẹ̀dọ́ níbi pé ó ti di tablet àbí syrup tí wọ́n lè máa tà ní pharmacy ǹjẹ́ a lè pè wọ́n ní oògùn olóró láìsí pé wọ́n ti gbàṣẹ ìjọba ẹ mọ̀ wípé kékeré kan ní. àgbọ̀ yín. ní tí a ti lò sẹ́yìn. ẹ tún mú ẹ tún mú ẹ tún mú. ẹ tún mú. pé irú ẹ mọ̀ pé ojú ti yàrá ẹ̀. bẹ́ẹ̀ni. báyọ̀ bàbá wa ṣe tà kọ́kọ́ làwọn náà gbọ́dọ̀ ṣe mí sí. inú pọ̀ gan-an ọlọ́mọ méjì ló ń gbé ẹni tí wọn méjìlá tí wọn sọ pé pé ní ọ̀làjú ti mú wá wá lórí tí ọkùnrin ìyẹn tó tó di pé a sọ pé a kọ́ ibi èdè láwọn àkíyèsí ẹ̀ kí a pera wa ẹgbẹ́ ẹ̀jẹ̀ wo ni èmi ní ẹ̀jẹ̀ wo ni ìgbọ́dún hmm. wọ́n ta ọkùnrin afẹ́ lọ tẹ̀síwájú lórí èdè yóò là lára síyá tààrí wàhálà nígbà tí o àti aláwọ̀ tó là ṣùgbọ́n anc tó yọ ọ́ ní àlàáfíà kódà yóò ṣe ṣe ṣe ìgbàmọ́ òórùn egbògi ẹ bàbá wa náà àtàwọn tí wọ́n nífẹ̀ẹ́ sí ìgbé lọ àwọn ọmọdé ń fi ti tẹkinọ́lọ́jì tí wọ́n gbé òwò pé ó dà bá wọ́n mú ìlànà lálẹ́ dá wàhálà lẹ̀ fi àgbà tó bá síbẹ̀ nínú. ẹ ṣeun àlejò wa ọ̀gbẹ́ni àrídọ̀ tí ọ̀pọ̀ èèyàn ń pè ní sẹ́ńtọ̀ AAR ẹ wá jẹ́ kí a kò lákòótán lẹ́yìn ìgbà tí ẹ ti ṣàlàyé tó ń jẹ́ oògùn tẹ́ ti ṣàlàyé àṣìlò tẹ́ ti ṣàlàyé olóró tẹ́ ti sọ bó ṣe máa ń ṣiṣẹ́ lágọ̀ọ́ ara ẹ wá jẹ́ kí a wo àwùjọ tí a bára wà lénìí tó jẹ́ pé púpọ̀ náà àwọn ọ̀dọ́ àti àgbàlagbà kódà kò yọ obìnrin lẹ̀ ni wọ́n ń ṣe àṣìlò àwọn oògùn yìí kí lẹ ní láti sọ fún wọn. ó ní nínú ìgbà tí ìdánilẹ́kọ̀ọ́ pé kí ni gan ni ń fa sí gbogbo mi pé kí ni ń fa. bẹ́ẹ̀ni. àwọn wà ọmọ ìpàpà pẹ̀lú túmọ̀ sí pé àwùjọ wa àwùjọ wa dọ̀dún. àwọn ìpele tí àwọn bá sì pé ẹ ẹ máa lé ẹ bí àdúgbò ti fi lè pápá ní àbáyà ní àwùjọ àgbà. wọ́n ní àwùjọ wa sí àwọn tí a náà fi kódà táwọn yóò fi pé ìṣèwádìí ìlú pé ìgbé a táwọn ti rọ́pò tó ìgbà àwọn afáwọn ètò abá wípé ra kí ni kókó nǹkan tó fi máa lè fi ilé tó àgbẹ̀ ó ti ní ẹni tó gbọ́n kan ó ti ẹni tó gbádùn jẹ níbi tó yẹ ọgbọ́n àgbà tó àgbà lálẹ́ kan tó àwa àti ńlá àjọ tuntun ìwà la gbọ́dọ̀ tó jọmọ gbáàgbé torí tá a bá wù sọmọ pé tí ọ̀sán tí ò dá kan bá wà láàárín ọ̀sán márùn-ún tó bá ti di ìrọ̀lẹ́ sí àárọ̀ làwọn ọsàn kan yóò ti mọ kó bá ọsàn tí ó kù nílẹ̀ kí ọlọ́run kó bẹ̀ kó kó bá ẹ̀mí wa síbi tó dáa ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ àwùjọ táwọn wéyìn náà inú ilé náà ló ti bẹ̀rẹ̀ hmm. bó ni ìyá ṣe lélẹ́ kó má rẹ̀ pé ọmọ tí ní ìyá bàbá gan-an wọ́n jọ ń ta tábà ni wọ́n jọ ń fà wọ́n jọ ń gé síra wọn. ọkọ tagbó. Hmm. <laughs> mọ̀ pé tí èdè àti ọ̀rọ̀ ìgbò ṣẹ̀gbẹ́ tá a bá kó tó kí lọ sí i bá kó eré jọ èèyàn mọ̀ pé ìṣẹ̀lẹ̀ ní báyìí. Hmm. nílé gbẹgbẹrẹ nílé dáa ó dáa tọmọ bá ti ọmọ ó sì dáa. Hmm ojú kan ṣe pé mi kò gbẹ́rú. bẹ́ẹ̀ni. àlejò wa Ridwan tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí àrídọ̀ tí wọ́n tó ń jẹ́ sẹ́nitọ̀ AAR inú wa dùn pé ẹ darapọ̀ mọ́ wa lórí ètò lẹ́yìn lórúkọ èmi àti ìyàwó mi lórí ètò àti gbogbo iléeṣẹ́ Kaftan àdúpẹ́ lọ́wọ́ yín torí àkókò wa ti ń kó wa ní papá mọ́ra ẹ bá wa kí àwọn aráalé lẹ́ẹ̀kan sí kí wọ́n mọ̀ pé lóòótọ́ lóòótọ́ ẹ̀yin lẹ́ ń sọ̀rọ̀. ọ̀dà o ẹ̀yin olóòtú àṣírí lọ́wọ́ yín gan-an wà bí ẹ fún wa bá olè ilé ní ẹ̀kọ́ gbé ìpele wa láǹfààní láti sọ̀rọ̀ ní ayélujára tó ń dúpẹ́ lọ́wọ́ yín. ọpẹ́ ní fọlọ́ bí à ń ṣe bí à ń ṣe lọ́run náà tí àjọ jẹ́ alájọpọ̀ láti ọlọ́run iṣẹ́ tẹ̀ ń ṣe ìlú fífẹ́ àtẹ̀yìn àti ìyàwó. àmín àmín àmín àmín àmín àṣẹ ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ ọ̀gbẹ́ni Ridwan tí ọ̀pẹ̀jà àwọn jẹ́ sẹ́nitọ̀ aa àrínúwádùn pé ẹ darapọ̀ mọ́ wa fún gbogbo ẹ̀yin tó ń wò wá nílé gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wá a pé ẹ fẹ́ràn wa lẹ̀ ṣe ń wò wá ẹ̀yin náà ṣe mọ̀ pé a mọ̀ gbé yín débẹ̀ a mọ̀ já yín tán lọ́kàn ọjọ́ kan gbogbo tó bá lè ṣe gbogbo wa láǹfààní lápapọ̀ àti àwa tí à ń gbọ́ àti àlejò wa tí wọ́n ń sọ àti ẹ̀yin tí à ń sọ fún lé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ká mú ẹ̀kọ́ ńbẹ̀ ká rí dájú pé a sí òògùn lò a lo òògùn olóró àlàáfíà kò ní di fíàfíà lágọ̀ọ́ ara wa gbogbo tá a bá fẹ́ ṣe pátápátá ẹ jẹ́ kó ní òdiwọ̀n tá a bá fẹ́ ṣe paracetamol ni a fẹ́ ṣe kan ni kódà kó jẹ́ tìbílẹ̀ ẹ jẹ́ ká rí dájú pé à ń lò níwọ̀ntúnwọ̀nsì torí tó bá ti pọ̀jù lágọ̀ọ́ ara ṣe ni yóò ba kíndìnrín tàbí ẹ̀dọ̀ jẹ́ nínú ara àlàáfíà wa kò ní di fíàfíà lógún ọ̀lọ́n títí ọ̀la tí ń tò mọ́ wá sójú mú máwòrán yín láṣẹ Ìdùmarè èmi ẹ̀yin tèmi ẹ wo èyí tó pọ̀ jù nínú ẹ̀ tó yẹ kí á múlò tó yẹ ká gbọ́ òun náà lálejò wa ti sọ ẹ jẹ́ kí a ṣe kíni ká ṣọ́ ara wa ká má ṣe oògùn lò káyé lo oògùn olóró ẹ a ní fi ọwọ́ ara wa gé ẹ̀mí ara wa kúrú láṣẹ Èdùmàrè a sì ní di ìdàkudà lágbára lọ́wọ́ Ọlọ́run títí dọ̀la táwọn pàdé bọ́lódùmarè bá fẹ́ bí ẹlẹ́mìí ò bá ti gbà bí Jésù bá fa bíbọ̀ ìsẹ́yìn kọ́lódùmarè má kọ àtúnrí wa Afọláṣayọ̀ ọmọ Hamzat òun ló ń dágbére fún yín kó dàbọ̀ náà ẹ ṣeun ṣeun ẹ̀yin aráalé àti èmi àti Afọláṣayọ̀ Hamzat àti àlejò wa Ridwanullah sẹ́nitọ́ ẹ̀yà làǹdàgbẹ́ pé ó dàbọ̀. àìrí àìná àtẹ̀gbọ́n rẹ̀ kò túmọ̀ bàtí mọ́ olóko amọ́kọ́ bọ́ọ̀lì bálà olódò agbákèrè ńdòròdò lọ́pọ̀ mi káàárọ̀ oòjíire bí nìyẹn yorùbá ń kíra wọn káàárọ̀ òjíire lórí ìkànnì Kaftan TV yorùbá àgbà ló tó rò ó lọ ọba ló tó yan irin fọn káàárọ̀ òjíire àjíbùmọ̀ omi ọgbọ́n fún gbogbo tèwe tàgbà ká tó bẹ̀rẹ̀ iṣẹ́ òòjọ́ wa lábala lábala laṣọ àlùbọ́sà abala àkọ́kọ́ labala ìròyìn ní yàjó tí abala ọ̀rọ̀ ilẹ̀ adúláwọ̀ jẹ́ abala ẹlẹ́ẹ̀kejì agbo amúlùúdùn labala kẹta ìmọ̀ràn ìlera lábala kẹrin abala bó ṣe ń lọ labala tí lámì ìtọ́ ìlú yóò ti wà níkàlẹ̀ láti máa yànnàná gbogbo bó ṣe ń lọ lórí ètò agbo àwọn òṣèré ń kọ́ ó kù báyìí nìbọn ro káàárọ̀ oòjíire bẹ̀rẹ̀ láti aago méje sí aago mẹ́sàn-án òwúrọ̀ wákàtí méjì gbáko láti ọjọ́ ajé monday tó fi di ọjọ́ ẹtì friday káàárọ̀ oòjíire àkànṣe ètò fún gbogbo ará ìlú káàárọ̀ oòjíire àkànṣe ètò fún gbogbo ènìyàn.